نعم الحمد لله والصلاة والسلام على رسول الله التوفيق في المجالسة مولانا كنت ليس تحته السليم ثابتا على شرط عباده التوفيق فيه إفراد الأمان وإجلاله وتوفيره التوفيق وترجمني بطاعته وعدم ضلالته به عن جابر عن جابر عن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يجمع بينه الرجلين من قتلى ركبه يعني في القبر ثم يقول أيهما أكثر أخذا القران فإذا أشير إلى أحدهما قدمه في اللحد رواه البخاري وعن أبي موسى رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم إن من اجلال الله إكرام إكرام الريش بالشيبة إكرام الشيبة المسلم وحامل القرآن غير الظالم فيه ولا الكافر عنه وإكرام ذلك السلطان المقصد رواه أبو داود وعن ابن عباس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الفرقة مع تهجيركم رواه الطبراني إلى أوسط والحاكم قال رقيق على شوق المسلم وعن عبد الله بن عمر بن عمر رضي الله يبلغ به يبلغ به النبي يبلغ به النبي صلى الله عليه وسلم نعم وعن عبد الله بن عمرو رضي الله عنه عنهما يبدأ به النبي صلى الله عليه وسلم قال ليس بنا من لم يرحم كبيرنا ويعني حق كبيرنا رواه الحاكم وقال صحيح على شرط المسلم وعن عبادة قال أن رسول الله صلى الله عليه وسلم قال ليس من أمتي من لم يجد كبيرنا ويرحم كثيرنا أو يعرف لعهدهما رواه أحمد بن حسن وسواء والحمد إلا أنه قال ليس منا وعن وأخذ من الأسقى قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ويذل كبيرنا رواه الطبراني من رواية ابن ابن شهاب عن وائل ولم يسمع منه وعن عمرو بن شعيب عن ابي الكافي أن رسول الله صلى الله عليه وسلم قال ليس منا من لم يرحم صغيرنا ويعمل شر كبيرنا كبيرنا رواه الترمذي وأبو داود إلى أنه قال ويعمل حق كبيرنا وعن بلال بن مسلم رضي الله عنه قال لقد سمعت حديثا منذ زمان إذا كنت إذا كنت في قوم عشرين رجلا وعطانا أو أكثر فتصفحت وجوههم ولم ترى فتصفحت وجوههم ولم تر فيهم رجلا يعاقب الا عز وجل واعلم أن الأمر قد وقف رواه أحمد وشهرته وبيض الأنبياء الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يريد الله فلا مضل له ومن يريد فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قسم الوجد الله بقصصه وأسير برمتي ونزرع تركات بفو الله محمد kí a fẹ́ gbogbo aṣọ́lásùn àkọ́mọ́ bẹ fáwọn ará rẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n máa tẹ̀lé wa lọ́nà tí ó dára yìí lọ́wọ́ tó ti dàrú kìyàmù. àti wá pé àkójọ mẹ́ta dáa pé ó ti ń lọ bí oṣù méjì báyà ní. èmi ti sọ́wọ́ àlàyé. tẹ̀síwọ́ àlàyé vigilant. alhamdulilah rasul hal wọn ni fún allah lórí gbogbo ipò sábàbára wa ìdùnnú ni pé orílẹ̀ tá à ń ríra wa à ń ríra wa lórí àwọn ríra wa lórí tẹ̀lé turu ẹlẹ́dàá ìjọba subhanahu wa ta'ala ilé náà tọ́pẹ́ alhamdulillah rabbil alamin a ní sọ pé kọ́lọ́ jẹ́ pé ilé pọ́n sí ní ayé wa a sọ pé kọ́lọ́ jẹ́ ká sí dalẹ́ ètò àpọ̀lù tẹ̀lé ayé wa ayé pé àwọn àsìkò kan ń bọ̀ táyọ̀ fún mi kó bẹ́ẹ̀ tó ń tó jọba wọn. àbúlọ́wà kọ́lọ̀ ń jẹ́ kí a ṣe dalẹ́ ìgbójọ́ tí ẹni kọ̀ọ̀kan wá bàbá tí wọ́n fẹ́ kásí wọ́n fẹ́ lórí ìtẹ̀lé tọ́lọ́ ìtẹ̀lé tí anájú rẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam àníbùkátà sí kàmọ̀bí ọlọ́ọ̀bá lórí kórè fún àdìsíkọ́ọ̀mà ìdọ́sísí nínú ẹ̀sìn adama fi kaka jọra lójú ìpìlẹ̀ òkú kiri ma yorùbá sọ yìí pé nǹkan kan mẹ́wàá ń ṣẹlẹ̀ àwọn abẹ́lúwa wa kádàrà bí kádàrà bú tó mọ́ ṣẹlẹ̀ sẹ́dà tó fi hàn oníṣe súnà nàbí máa sọ̀rọ̀ lọ́wọ́ àrí wàsálà kúlú àwọn jẹ́ kó ṣẹlẹ̀ sí a kó lọ kó fi ẹ̀sìn yìí kó fi ràn wá lọ́rùn ju bí a ṣe ń ṣe yìí lọ. à ń gbìyànjú ni o omi ti pọ̀ láwọn wa ọ̀nà wa ti jì lẹ́kọ̀ọ́ nígbàgbọ́ lágbọ́ọ́yé ní ìdúróṣinṣin abilọ́dẹ́dà àkóso gbẹ́rọ̀ fún wa. الإمام ابن القيم رحمه الله تعالى إنه مدارك مدارك الصالحين ونحن جي موقف وضمنيا ونحسن الظن بنفسه كما نيمار دارا فايت يا عزيز الله ẹ̀ẹ́wú akọ̀mísí tó àwọn mélòó lókè tẹ̀sí táwọn ṣe lẹ́yìn òkè wa á wa I try <laughs> I gbìyànjú I try now I, I try now I know. Afáàní ọ̀gbọ́dọ̀ ni lọ́nà yẹn fún alára rẹ̀ torí pé téèyàn bá ti ròyìn pé o ti gbìyànjú ibi tí nǹkan bá kú sí yẹn èèyàn ní fẹ́ ṣàtúnṣe. àbámọ́ ni ìdókòwò lágbọ́yé wa ìdókòwò nínú ìgbọ̀n tá a mọ̀ nípa ẹ̀sìn ó pọ̀ gan ìnàmọ́ ojú tòmí lẹ́lẹ̀ ẹ̀yìn ní nílàkọlìlà gbogbo tó fa nínú mọ̀ díẹ̀ ni gbogbo wọn sí gbogbo ara yìí pín láàdára wọn láti jọba yìí ti jẹ ayé sáré sùn parẹ́ díẹ̀ báyìí àmìsọ̀lọ́wọ́ ìmọ̀nyẹ tábà fi wé mọ̀lú ẹ̀rẹ́ lọ sùn hàn wọ̀ta alákọ̀dàbí tábà ti abẹ́rẹ́ òkun ní ìtàbẹ́rẹ́ ń padà yẹn tó lè mẹ́nu abẹ́rẹ́ yẹn ó ní ìmọ̀tòkò gbogbo nìyà táàkì náà rárá wa wọ́n yẹn kiri kan gbogbo ẹ̀ka jọra lórí ìgbà òkú kiri wa tí a bá ti jọ sí ká ṣe sọ́lá ṣe sọ ìyá ṣe ká àmì ṣe wọ́rọ́ kí ẹni sọ sọ́lọ́ kò gba kéèyàn máa yọ kéèyàn máa jó kò bá ọ. nínú tá a kí ẹ ṣe àwọn ọ̀pọ̀lọ̀ ọ̀gbẹ́ ti gbà náà ni. àwọn ọ̀yọ́ pé àṣìkà tàbá ọ̀gbọ̀n wájú láàbù múra sẹ́sìn. àwọn kan gbọmọ pa àwọn ìpínlẹ̀ wájà àti jásùpá láti kí ṣàìsẹ̀ wáyé káàtó ilé ẹ̀kú bẹ̀rẹ̀ lágbèrè ní ẹ̀kú jásùpá. ọ̀gbẹ́ ìwọ̀n ní pé problem wa kí wọ́n ṣe àwọn àbáyé kí wọ́n gbogbo òṣèlú ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ sọ́wọ́ọ̀bù àrẹ̀sọ́lá tí àwọn ìyá sọ ẹ pé àlejò sọ́wọ́ọ̀bù àrẹ̀sọ́lá ti ṣe wá òsì náà ẹsẹ̀ ló sì mọ́ àlejò ọlọ́run tó ń wẹ̀ ẹ̀ yóò dábàá àkúrò àbùdá ṣàkúrò ṣẹlẹ̀ ní ẹjẹ́ lójú ọmọ àdúgbò ẹ̀ ọmọdé àgbà ìtàjẹ́ pẹ̀lú kékeré tá a ṣe yóò ìdààmú àṣẹ fàálì náà ni wọ́n ká sẹ́lẹ̀ da àwọn ai kullu nafsin bima kasabat rahina kẹ́mi kọ̀ọ̀kan máa yẹrẹ ẹ̀wò lórí tó ń ṣe èmi kọ̀ọ̀kan wá nínú àwọn kọ̀ọ̀kan lọ́wọ́ tó fẹ́ ṣe tó fi yọ ìgbà ẹ̀rọ òfin wọn lórí التنبيه في مجالسة العلماء بالسبب من مجرد في أمامك láyé tá a wáyé lóṣooṣù. ọ̀sẹ̀ tó lọ lórí ẹ̀ka wá lórí ẹlẹ́dàá wò kádàrà kó ṣe é ṣe fún wa láti wá àgbègbè rẹ̀ kí a fi sí sátọ̀dẹ̀ kẹta tó tó wáyé wọ́n sì bọ̀ ọ̀pá náà padà sí àtẹ̀rẹ̀dẹ́ fi mọ̀jà lásàtì ìlànà ọ̀rọ̀ lórí ìmọ̀ ìjókòó ti àwọn àfà alimam al-Albani rahimahullah wa ni kuntu laysa tahtahu hadithun thabitun ala sharti kitabina àdìsí pé táwọn ayé ní tó ń sọ láwọn ọdún fún kájú kò kàn án fà sọ nínú tíra tí alimam al-Albani rahimahullah tó ṣe تفتيش لي، انسان صعب التخريج لي، ابي تشوف لي، بتاع مصير الترغيب والترهيب الامام المنذري رحمه الله تعالى والتصحيح الحمد لله تراعي ثم في كونديشن في اعراف الصحيح او حديث الصحيح لا بس ده مجالسة العلماء بنينا ثابتة أجب تعرفان وجهها بسم الله أما يجب تعرفان أن من كان شيخه كتبه كان خطره أكثر من صوابه ولكن تواجد بأوسر على العقائد قلوبها منه يفسر tó máa ṣe pẹ̀lú bó ṣe fèsì pọ̀. Bọ́lá Bùdà ní ìjà ẹ̀sẹ̀ sílẹ̀ ọ̀làlá ẹ̀kọ́ tó tàwọn apá. Ẹ̀kẹ́ ìwọ̀n ìgbàgbọ́ náà pa bá wákàtí ìjókòó tí wọ́n ti ń ká ìdáhùn bá wá àpá pé tí wọ́n sálà lọ́jọ́ mo ní àpá tí máa gbé mi máa lọ bá. Tí Yorùbá máa bẹ́ẹ̀, ìgbé tí wọ́n sálà lọ́jọ́ àfà àti ẹ̀rọ bí ó bá fẹ́ ọ̀nà ẹni bí ẹ̀kọ́ ra ní ó sọ ọ̀nà. Wọ́n yà gbọ́dọ̀ ló gbọ́wọ́ àdáyé kùtù bàtáì àkọ́fà ní èdè ọ̀kì lọ́dọ̀ àwọn ẹlẹ́dìbì الجاهول بأن فيها ضوابط واقعية عقل الأخير وإذا أوتى الهجوم من غير شيء ومنفعة أن يصبر المستقيم وتلتمس الأمور أن يتحقق تسير عن الذين قوما حكيما السيرة قلمة تقلمة تقل بدون الاستفادة من من الأشياء وليضيف بذلك الأستاذ أو ليجد في الصلاة أقول لك قول الله أقول لك في بداية الدين كانوا يعتمدون على الكتب أي في بدايته في طلب العلم كانوا يعتمدون على الكتب níbẹ̀rẹ̀ ìkẹ́kọ̀ọ́ wọn nínú sóònà yìí tí bàbá kọ́kọ́ máa yọ kàtàkàtà wọn tó kúta wà fà ó balansi ó balansi ìtẹ̀sẹ̀tẹ̀sẹ̀ ló pọ̀ ní aláwọ̀ yẹn ọ̀rọ̀ wọn yìí yá nínú ẹ̀sìn òtọ́ ni pé a lè sọ̀rọ̀ lónìí kásọ̀ kan ní lọ́la oṣù tó burú bẹ̀rẹ̀ ṣùgbọ́n bí ká máa sọ̀rọ̀ tẹ́lẹ̀ káfí fọ́ọ̀mù tẹ́lẹ̀ láti fẹ́ ṣe ìṣẹ̀lẹ̀ ìlú bí fẹ́rẹ́ ti mọ ìlú fún àwọn ìṣẹ̀dá ìlú ọ̀hún. Sori ọmọ àṣùmọ́ ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀fà. Àwọn ìmọ̀ká ń bẹ kò sí gbà lọ́dọ̀ àwọn ọ̀fà nínú ìlànà kọ̀ọ̀hánìwá ní ọmọdé ẹgbẹ́ mọ̀tòránì ká ní ti ní máa ká àtúntò lásọ tí ìwà gbà á láhà àwọn tó mọ̀ ká táwọn náà gbà á látòrí àwọn tó mọ̀ ká ó lè fẹ́ lọ ó lè fẹ́ lọ ṣe lọ lọ́wọ́ ẹni sẹ́wà ní kàkà àríkò tí wọ́n tẹ́ pọ̀ ó lè síwájú lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀yọ̀ yá ń tẹ̀lé ó ti lọ sókè ní ẹ̀yọ̀. برسول الكراء حمزة عليه السلام الشرف السيدات ثم بين الكراء حمزة انفع تصاعد ايه فتصل على المسلمين الكوية مسلمين يلي كان مقبولين يلا إلهي وبوسم وبوسم yóò rí báwọn máa ṣe pé yóò wọ́n ti sọ ọ́ ká àbúlé ní àyè tó lè ní ìmọ̀ àyè àdìsí ọ̀rẹ́ bẹ́ẹ̀ bá àwọn ẹgbẹ́ tó ṣe ní ilé ẹ̀kọ́ la máa lọ kà. ọ̀pọ̀ ilé sí nínú ẹ̀kọ́ àdìsí sábà wà ní ìdókòwò àdìsí. mo máa rí àdásánà àdásánà àdásánà tó ní mo ti mọ́ kà. ìwé ọ̀rọ̀ ọ̀la àdásánà. حدثنا حدثنا قلت لي يا مكة في جرس ولا عفان لا مشاء وفي ما يقول في دعاء وفي ولا عفان لا شما عفان شما أي شيء استشافة قال يا مالك رحمه الله يوم رحمه ملك لا تتكذب يدخل ويجب حق ربيعة الملك يدخل ويجب حق ربيعة كما هو بي ربيعة شيء wọ́n mọ̀ ní kò tí ìdánwò ẹ̀ yé wọ̀nyí káwọn wọ̀ fà ẹ̀ náà wọ́n bá fà ẹ̀ sí i. ọmọ ẹ̀ wá lọ wọlé mọ́ mọ́mọ́ ní bàbá lọ sọ́ọ́ bí ọ̀dà ṣe ń di ọ̀dọ́ ẹ̀ ti di ṣìbáì ọ̀dọ́ ẹ̀ ti di ṣìbáì to shi ya kwafa ya kwafa hata abin wa kuma ya bala ne ya da domin jarar na zama muhimmanci a muhimmancin cinta a ƙaunar gana wa kewar sai ma kyala kula da ulama ma kyala kula da ulama a hajji kula wa فالصار كل واحد منا عيبا وكم قد يمون مثلا أفضل والوالد آه أيها الجليل أفضل ìṣòro ránpẹ́ ìfọ́lẹ́nu lé ilé ìpínlẹ̀ tútù tútù. Ọwọ́ ni Anàdìgbà ó máa ń gbin lára Amáwọ̀ àwọn òkútù ọ̀ṣọ́ kásìwà láyé kásìwà sọ̀rọ̀. ọdún tí wọ́n kọ́ lọ́wọ́ láyé ló sì náà sọ̀rọ̀. káàbọ̀ wọn tó ti wà láyé ọṣẹ kàbọ̀ wọn ti wà láyé ìwé ni ìyá sọ. ó máa ń gba ọmọ ìyá ọ̀gbìn náà. ó sì ń lọ bí àlejò dáadáa. wọ́n bẹ láyé ojú ìfọ̀. wọ́n kò tọ́ wọn fún owó ìjọba ìyá. wọ́n fi láàrin láyé ojú ìfọ̀. àwọn sọ̀rọ̀ láti sọ̀rọ̀. because báwo yẹ kó sọ̀rọ̀ lónìí àwọn ètò sọ pé dọ́kítọ̀ sọ̀rọ̀ àwọn ọlọ́dún wọn bẹ́ẹ̀ mo fẹ́ tó lè sọ̀rọ̀ máa ń na ìlà ọ̀dún náà wò dáàlì mo fẹ́ tó lè sọ̀rọ̀ tó ráyọ̀ ìwé ẹ̀kọ́ ni wọ́n sọ ọ̀fà ìwé ẹ̀kọ́ ẹgbẹ́ ìmọ̀lẹ́ fàárì wọ́n ti ma kọ́ láti yé wọ́n kọ́ fàdùn náà kó lọ́wọ́ akẹ́ni tó mọ̀lẹ́wà rẹ̀ tó lè dùn síbẹ̀. Ẹ̀kọ́ ní bàbá. Pẹ̀lú ṣíwọ́ pé kọ́kọ́ ọ̀pọ̀ ayẹ̀ àpọ̀lẹ̀. Wà náà sọ ìrìyà lọ́bà kan àkọ́wà lẹ́yìn lọ́bà kẹwọ́n. Ẹ̀yìn ìgbó ẹ̀yìn mọ̀ kan sọ, wọ́n tẹ̀ sọ, wọ́n tẹ̀ sí mọ̀ kọ́ wọ́n tún dáhùn kan lẹ́kọ̀ọ́ ní láti yẹ ní ìlú ayé lápẹ̀lẹ̀ tó lóye ó dáhùn yẹn pa àbúná bẹ́ẹ̀ àbúṣẹ́kínà àbúhánú ṣètàṣíà àpá àpá àwọn pọ̀. mo ń sọ bẹ́ẹ̀ pé à tó fi mú àbúhánú wa tó kó dáhùn àbúhánú àbúhánú tó fi mú wa tó kó dáhùn yìí bàbá ọkọ̀ tòun ní wúwo lọ́dọ̀ wọn ò ní wá wọn. Dọ́kítà mọ̀ ṣe lẹ́kítọ̀ lọ́dọ̀ ṣe kan ní ìlú ẹ́. Ṣé wọ́n mọ̀ ní ọ̀rọ̀ àwọn kò tí mọ̀ èyí lórí kò nípa ọdún dúró kèye àwọn ọ̀nà. Ó yẹ wọ́n rẹ̀ ó kọ̀ yé lẹ́yìn àmì. Ká fọ́. Wọ́n á rìn rìn àná tìkútìkú àwọn ẹsẹ̀ ní ẹ̀jẹ̀ nínú ọmọ lẹ́nu bàbá rẹ̀ ọlọ́kàtà aláǹdọ́ aláǹdọ́ aláǹdọ́ sọ́ra pọ́blẹ́mù yẹn pé wọ́n jẹ́ aláfẹ́sẹ̀lẹ̀ ọlọ́mà so àìjókòtà àpá yẹn kò yẹ ká mọ kọ́ńdùrù àwọn ọlọ́mà yẹn ká mọ ilé ìwòsàn فأنا أصيب بالصمت سبحانه وتعالى بعالم قال ذو na yókè. Labuda min fa'ati bila kasira dada ne ka dama ba fa. Te tu sama bayar te. Afa ka ba se ka di ara la ti ati ma ri ja ye. Se kuma kuma ne ma ye. bàbá àwọn ọmọ ọdún rọrin sáà lọ́mọ àwọn àti alẹ́sọ̀ lóṣù مناسبة مهمة جدا بالله شاء ويجري سؤال الله عن المناسبة يصل أمر المناسبة وتكوش الصور الوقت كما كانت ọlọ́run sá sábà kò sí àhàrí ìsàkà tó fẹsẹ̀ yẹn ní báàbù nínú ìjọra ìrìnlẹ̀ ìwọ̀nyẹ̀ tó ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn bẹ́lẹ̀ àti àti káàkiri pé àwọn gba ìmọ̀ lọ́dọ̀ àfà àwọn gba ìmọ̀ lọ́dọ̀ àfà òkàtẹ́ wọn tó kí wọ́n fẹ́ jù nínú mọ̀ ẹ́ ìmọ̀ lọ́dọ̀ àfà. kárí yóò tó sọ ẹ̀ wá gbé yóò tó sọ ẹ̀ ẹ̀yẹ máa kọ́ tó sọ ẹ̀ tó kọ́ yìí bí kò yìí bí láti dìde láti wọ́n máa fa àwọn kò yìí bí especially láyé ajá mu tó gbé yìí abúlọ́lá kó wa ṣe ajá mu àwọn àṣeyọrọ. Dẹ́ta dẹ́ta bá wọn máa wá ní. Ìyá wọn lọ sọ́ba bá wọn máa yẹ tó lè jù fáwọn súnmọ́ sábà yóò kọ́ àwọn ọ̀gá tẹ́ owó pọ̀ wọn yẹn tó pé kò ní fìdí gbòòrò sí ìpinnu ọjọ́. àlùmọ́ bùkọ́rì ló kí mọ̀ ọ̀rọ̀ wọn bàbá rẹ̀ bàbá àlùmọ́ bùkọ́rì wọn ní mọ́tíjà kan. sọ́kì sọ́kì gbogbo ní bá ti rí inú mọ́tíjà ní sọ́kì kọ̀ọ̀kẹ́ sí ẹ̀rọ bá ń kó gbogbo ọmọ mi kí n kà

فوز تجد التوفيق بإكرام العلماء وإجلالهم والتوفيق وأولهم طعم أعطائهم وإجلالهم وإجلالهم وتوفيقهم فيما بغاوة سلسل من الأفعال إكرام إجلال توفيق بيعوف المنوطة ẹ̀lẹ̀ tí ó tọ̀ kan ìkra àlùfílẹ̀ ìjìlá àlùfílẹ̀ ìtàọ̀kẹ́ wọ́n àpá sọ fún ayé nípa bá fẹ́ ju àwọ̀ á different tax fún ọ̀tọ́wà fún onímọ̀ ìgbà wa ìdáka pẹ̀lú pé ìmọ̀ kan wà fún àyè ìjìlá ìmọ̀ kan wà níbẹ̀ bẹ́ẹ̀ ni ìtàọ̀kẹ́ ìmọ̀ kan wà níbẹ̀ ni àbá tó wù sí ìtàhà torí pé àwọn àpá àti wọ́n tó wáyé náà wó gbèrò tuntun yìí kó kẹ̀kọ́ yá ọkọ̀ sọ̀rọ̀ báyìí láyé wọ́n fẹ́ kí kì í mọ̀ táwọn mọ̀ ń sọ orí oríṣiríṣi dáadáa láti mú àwọn káàkiri àdètú bá tẹ̀lé ṣùgbọ́n wọ́n tọ́ra ní dífẹ́ǹsì ẹ̀ẹ́dẹ̀gbẹ̀. ọmọ pàwọn àbọ̀rẹ̀ ọmọ jíire ni wọn ká sì mọ̀ ọ́n bàbá wọn ẹgbẹ́ ìgbẹ́rẹ̀ lẹ́nu wa lo ẹni wà mẹ́ta nínú ìdè wa tó fi ṣe kẹrẹ ẹ lọ tó má yẹ kọlé yìí. àwọn pàápàá pàṣẹ náà wọn pa wọlé. ẹ bá ẹ ń bá ń mọ́ra kó máa ta pàpà yóò jẹ ẹ lè sùn. wọn ní lòfóòwò ìwúlẹ̀ lẹ́yìn mọ̀síwọ́pà lòfóòwò ìwúlẹ̀ náà mọ̀síwọ́pà ẹ̀rọ àwọn àfa ìwọ́ni. májèlé ìyé jẹ́ lóbi jẹ́ حفظه الله شيخنا شرف الدين حفظه الله تبع الصلبة الرسول صلى الله عليه وسلم قال ايه انه صعب تبع بعض تبع بين مولين كل يوم يوم راح يقول اه هاي وين يقول فشو يقول ó tọ̀ bẹ́ẹ̀ bí ó fẹ́ ṣe. Wà á yin tẹ̀lé kẹ̀kẹ́ pálí tó wà nílé kẹ̀kẹ́ àti títà ha nǹkan fẹ́ ṣe. Nǹkan fẹ́ ṣe tó tọ́ ni fẹ́ ṣe. Aláàbọ̀ ìlú ìṣẹ̀lẹ̀ náà bá wà tó wà máa sùn. Láàmà sún wà nílà máa nà sọ́nà ọ̀rọ̀. Kò sẹ́ni kankan ló wà tó wà máa sùn. Àwọn sọ fáwọn ọ̀dọ́ kan táwọn nílò yẹn pé ẹ̀mọ́ wo àwọn àwọn àwọn oye tí wọ́n ti wọ́ pápẹ́tì náà wẹ́ẹ́ ṣe bí kẹ́kẹ́ tó ń gbé ẹ̀ẹ́dókòó àwọn àbá. Bẹ́ẹ̀ni ọmọ ọ̀pọ̀lẹ̀ dúkùdúkù náà fà tẹ́ bá dúkù tí a máa fà ẹ̀ mọ̀ yìí kò sí àbá kankan ní ayé ìfòyè ìfẹ́ ìlà kò sí àbọ̀. tọ́jú bọ̀ lọ́wọ́ àpá ilé isso, ìlànà àpá ilé ìlànà ṣe ṣe ẹ̀wọ̀n bá tún ṣe sí ẹ̀wọ̀n lè dá ìbádọ́dọ̀ àpá ẹni bí ìbádọ́dọ̀ àpá mi jẹ́ ẹni jẹ́ náà àwọn àwọn ẹni ṣe kò bá àwọn ọ̀dọ́ à ọ̀dọ́ bí ìtàn ẹ̀ àpá ìtàn ìbínú ó gbà lọ́n tẹ̀lé ọmọ lé kéw ìbí sí ìbínú. àwọn àmì afáàgbọ́n ní lórí bàbá rẹ̀ àwọn afáàgbọ́n ní jẹ́wọ́ tẹ́gbẹ́ ti jẹ́wọ́ lókè yóò sì jẹ́ ìṣúlẹ̀ bí ah, àmọ́ ìjọba máa yí sí lórí díẹ̀ ìjọba tó máa yí lórí díẹ̀ báwọn ti jẹ́wọ́ sí wọn yìí. bí àwọn bá àwọn bá gbọ́ afẹ́ ọ̀dọ́ tí gbogbo àwọn àpáta àwọn olókìrì àwọn àwọn àdáadá káàmù olókìrì ṣekíríkà ṣẹ̀rẹ̀gá ṣekíríkà nígbàmí ṣekíríkà nígbà tó lè tí wọ́n ní sábà tó kó tí wọ́n á lè rí tí wọ́n náà tó lè ṣèyàmọ́ gbogbo ìdíkò mẹ́rin ní ìgbà mẹ́rin ẹ̀yà lọ́dún lẹ́nu fún àwọn àbá أولى بالطيب قاتل بالطيب وبدأ به وهو الغيب جل في قلبه شو الشو عمل شو الشو لا والله جاهل وفي مالة بالله وفي مالة بالله سو أمطار صار ويسمى لايتا البشر والناس يعتريهم ما يعتريه بشرا انتم من شرابا كل مصعبنا عند الشيء كل بني آدم خطاء وخير القطائين التواب ربما النبي آدم ربما النبي آدم على الاستقرار ربما ulamauna laysu ma'sumin àwọn afáwọ̀ ma'sumin wọn ìtàbá ní ilé ìrànlọ́pẹ̀ ọmọ àtọ́ àfẹ́lọ́ fún wọn bẹ́ẹ̀ ọ̀ lọ́wọ́lì káì lọ́dọ̀ kàníwọ́ wọn àti àbúrò ọ̀sẹ̀ bàyá wọ́n àti bàyá wọn táwọn lọ́yẹ̀ sójú ojú por falta de patrimônio Ah, eu estava deixando pegar o constante. Talhó. Então, a eu pode gravar. Ah, a gente não tem agora, eu posso estar. Tá, manda. Eu puxar a mão. que eu acredito que doar, que Deus acordou. Fora. ọwọ́ wa ní ìṣọ́ra fún òbí ká mú ìtawà fá wa sọ̀rọ̀ wọ́n ní kí wọ́n lè pé kò wá nílò máa rọ àwùjọ òkà kú mọ́ kò ní èso sí láwùjọ ìlú kan rẹ̀ sísẹ̀ àwọn tó bá gbólógbó ọ̀sán ọ̀sán ní ọmọ ìṣòro àpàlẹ̀ àwọn ẹ̀rí ìyá àwọn àwọn kọ́lé àwọn kọ́lé lè gbà wá jí pẹ̀lú ẹ̀ àwọn kẹ́lẹ́ ní àwọn olùsọ̀rọ̀ wá fà àwọn ìyàwó àhà kí fà á ń ṣe pọ̀ káwọn yẹn táwọn ṣe kọ́ ara wọn lórí ìlú ẹ̀ kọ́ sọ sọ̀rọ̀ gbogbo ìwà rẹ̀ lórí lẹ́pàṣẹ lórí àpá lẹ́pàṣẹ lórí ìwà rẹ̀. 我做做一些画画，什么的，做一画画呀，多的这些都等一些考试。看人家画的是很色，又不又不那么好，一出题，他画画第一题考了一个看人家画第一题画谁第一，为什么啊？画第一题人家画的不牢一些画家里，除非他妈不我不会啊，画不下什么画的又不是难，我画山水特别牛，反正就是狗啊，来来来来，阿里。 rọ́pṣọ̀n. so a gbọ́dọ̀ wíwí àwọn fáwọn a gbọ́dọ̀ rẹ̀ ní ìtumọ̀ ọ̀nà wà á yà ní àyùbá náà àti ká sọ ọ́ra wa dé tí ò kí àná wa. Kàfàfà kan lè àbúsọ àwọn èèyàn débi fáìbà lónìí lọ́la lórúkọ súnà nígbà wọn kí ẹ lọ pa ẹkẹ ẹ bá wà àwọn tá àwọn tá ló àwọn tá ló láwùjọ ẹ lọ́wọ́ fún àwọn pa lọ́wọ́ fún wa ṣùgbọ́n àwọn yẹn ń pè é ìlú ìlú máa ń sọ ọ́ àwọn ẹni bí o àwọn ìgbìyànjú àwọn ìgbìyànjú ṣùgbọ́n ìgbìyànjú yẹn tó lọ sókè lọ sókè ìgbìyànjú ti wá ní ìsàlẹ̀ nàìjíríà nípa àlejò wíta wà òkè lọ lókè lọ wọ́n fà á àfàwọn gbáyìí. gbà wọ́n ní sáré ní tọ̀ pẹ̀lú ẹ̀kọ́ tó sáré so àwọn ẹ̀kọ́ wọn kí pàpà tó sí gàrí wọn ìrẹsì wọn yẹn náà tí wọ́n ti àpá gàrí wọn ìrẹsì wọn yẹn ó lè ní apá àti ní ìwòrán àyà gbogbo àrùn ayé tó apá ọmọ ẹ̀ fún ọmọ wa àpàdé sí dáadáa Sheikh Abu Ahmad àbùkù wọ́n ti wọ́n rárá ti wá. Bàbá àwọn wa kò wọ́n rẹ̀ ìyá rẹ̀ ìkòyá rẹ̀. Ní àwọn àmàdà máa lọ ilé ẹjọ́ sí mẹ́ta. Mo lọ sábà mẹ́ta àti jùmọ̀ gbà. Ọ̀sẹ̀ wọn ni bá àtúndé rẹ̀ àti jẹ́ wọn lọ sí ẹ̀jẹ̀ ní sẹ́lẹ̀lẹ̀ pé ẹ̀jẹ̀ wọ́n sá sẹ́lẹ̀ wọ́n ti tún káàbù lọ́wọ́ ilẹ̀ ìjọ yìí wá wọ́n ti tún káàbù tẹ́lẹ̀ ọmọ wọn tún ọmọ padà wọn padà. Bẹ́ẹ̀ lọ́wọ́ kan ọmọ Ẹ ṣe lọ́wọ́. Ṣùgbọ́n wàhálà wàhálà wàhálà wàhálà yìí kí ẹ̀ fún wọn láti ẹ̀dọ̀. Àwọn tí wọ́n kí ẹ̀ fáwọn àwọn àmúlùwà wa wọ́n kí ẹ̀ fáwọn náà. Ó kàrẹ̀ pé apá àkọ́kọ́ ọ̀rọ̀ wọn lọ kí pé ẹ kí wọ́n lé pé ah, ọ̀hún àwọn ìṣẹ́ ìwọ̀ ni. Ìnáwó ló àwọn ìlú ní kò Apá àkọ́kọ́ ìgbọ́dọ̀ máa rí bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta wọ́n lọ máa lé ní kẹta nígbà tó ọdún. Kalau balik ni pun kita baru buat tu kan, buat rumah. Salah ni, kalau apa kita jumpa kan ni kan. Kalau apa kita ni kan kita pergi lah jual ya, koin koin koin. Eh, silakan ini ini mawar ni. Kalau sudah tak apa apa sungguh itu belum balik tu. Kemudian masalah sama syirik. Al-Imam bin Mustaq, benda orang Malaysia. Al-Imam الصلاة المبارك تعرف الكثير تعرف المجاهد رحمه الله ومن هو المؤمن يجوك ولد المساج يصبح صوت يقول وين يصبح صوت رحمه الله وبالعرش بسم الله هذا قوانين كفوا لله يقول كل صوت الله ààrẹ tó appreciate ààrẹ tó ní appreciate abẹ́wẹ́lẹ́ ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí ọlọ́wọ́jà àwọn ìgbé tó lọ́wọ́ ìṣàlẹ̀. وعن جابر رضي الله عنه نعم جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يجمع بين رجلين من قتلى أحد يعني في القبر ثم يقول أيهما أكثر أخذا للقرآن فإذا أشير إلى أحدهم قدمه في لحد عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما جابر بن عبد الله أن النبي صلى الله عليه وسلم كان يجمع بين رجلين بالقتل أحد يعني بالقول قال صلى الله عليه وسلم ọmọ ń pa òkú méjì pọ̀ nínú àwọn tí wọ́n kú sí ìlú ọ̀hún. àmọ́ ọ̀pá ń pọ̀ ní ọ̀sán àríkà pé ó sì ń yan méjì pọ̀ sí ọ̀sán àríkà. ثم يقول هو اني علمهما افضل احسن من القران نعم يجي قالوا ها قران أن فإذا أشير إلى أحدهما فماذا أعني من القرآن يقول قدره في النحر النبي صلى الله عليه وسلم يقول كما هو الله الحديث رواه البخاري وهو حديث صحيح بلا شك وصفى ونقول مما حتى يلقى وصفى إكرام تعمل سيكون مما حتى يلقى كقوم مما كذا تريد بالجهنم فهذه القوم مما بالجنازة alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ara ta ọmọ ní mọ̀nìká hapọ̀ àǹsù ìhapọ̀ àǹsù rí ìmọ̀lì lọ́gbọ́n tí ìbá ṣe ìmọ̀ níbi òní gbé ìtọ́rọ̀ lọ́wọ́ àjọ ìgbà pé ìgbóná àwọn méjèèjì ó hapọ̀ àǹsù ká hapọ̀ àǹsù rí ká máa lo àǹtà ha ìmọ̀lì oníméjì ẹlẹ́ẹ̀kẹta ni ti àwọn àgbò ìdíkọ́lì àlùmọ̀yìntà àlùmọ̀yìntẹ́yìn ti kọ́wé wà. lílọ́tọ̀ kí á ti àwọn òkú méjì ti ń sàárà bọ́lá lè fi méjì ń bà ọ̀rọ̀ ká àkàmùjọ náà ìlànà pàápàá jùlọ nígbà tí kò bá rọ àwọn tó kò bá pọ̀ lẹ́yìn tí ò rọrùn ká máa gbé ká máa gbé sà ká máa gbé sàárè ká máa gbé sàárè àlejò tó ní kìlẹ́tà sí ní sàárè. ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀kọ́ kò ní pé sàárè tó ga jù kò náà ní láhàkì kò náà máa gbé lẹ́yìn sọ̀rọ̀ náà kọ̀ láhàkì ìdáwájọ́ sàárè mọ́ àwọn àwọn káà. afọ 12 so kaa ní kòtò kan nílé ìwọ ọkùnrin méjì kọlà àgbẹ̀ lórí ìgbà òkú pẹ̀lú àjọ òkú àwọn afọlábínà àwọn ilé ìkí yàmà ìkàlámà àwọn akọpa láàrin ìmọ̀ fún ẹni tí ìsìn láàrọ̀ ìrìn àpò òkú nílé ẹ̀kọ́ wọn sọ fún ayé pé bàbá mi ti là fẹ́ sílẹ̀ ẹ̀ tó bá nímọ̀ ìfọ̀kà yọ tó nímọ̀ fún ayé kò ní kọ́ wa nínú ọ̀pá àdébíkí ẹ̀ wà nínú lára òwe lọ́dọ̀ lọ́wọ́ ọjọ́ lọ sí àbùkù tọ̀tà ààrẹ. Sọ̀rọ̀ tó lọ ọkọ̀ àìsàn kó máa ń bí wọlé kódà. Wọ́n ṣe náà tí o fi dé inú inú sọ̀rọ̀. وعن ابن عباس انه وعن ابي موسى نعم وعن ابي موسى موسى رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ان من اجلال الله اكرام الشيخة المسلم وحامل القران غير الظالم فيه ولا بدافع عنه وإكرام بالسلطان وقته رواه داود لفظ ابو موسى الاشعري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال وللشلا محمد صلى الله عليه وسلم من إجلال الله إقرارا بشدة المسلم nínú pé à ń bà màrà olúwa wa àwọn ọlọ́run ọba wa ní ìṣẹ̀lẹ̀ sùhánà òun náà ní ká máa bàbàrà gbogbo ẹni tó bá ti dàgbà ní mùsùlùmí débi pé oṣù ní ìwúlú ẹ máa palẹ̀ yìí ẹ bá àgbàlagbà mùsùlùmí ẹ palẹ̀ àwọn ẹni ṣe ìgbàsílẹ̀ mùsùlùmí ẹ tó ti ní ìwúlú tó wá jẹ́ mùsùlùmí àgbàlagbà láàárọ̀ àmàlà tó tẹ bá fi parí àwọn àgbàlagbà yìí ìjọba tó ń ta ọkọ rẹ̀ ọlá ìjọba ọkọ rẹ̀ ọlá ọkọ rẹ̀ wà á mi lè kọ́ ha lọ́dọ̀ àwọn afọ àwọn ní ha mi lè kọ́ ha òun náà lẹ́yìn tí ó ní ìmọ̀ kọ́ ha kò ha sí orí tó ti wò ó. alábìlẹ̀ máa ń fún mi kọ́ ha ìmọ̀ fún ẹ ọwọ́ ayé oníkùrọ̀ ayé tó ń sọ yìí ìgbọ́n ní ìgbọ́n ní èyí sàmú ní kùránì tó sàtẹ́jì lára rẹ̀ tó sọ kùránì ní kùránì àwọn kọ́là ń sọ àwọn ìrìn ní wọn kọ́ kùránì rí bí tó ń gbé kùránì lọ sókè pé ìdúrà ká kùránì pé kùránì ìgbẹ́jọ́ ìdúrà ká fún mi títí tọ́kọ́ ní máa gbà. ọlọ́sọ̀kọ̀ àgbẹ̀yà aláìsí ẹ̀yìn ẹ̀kọ́ ló sọ. Àbẹ̀ vai ọmọ ìwà Vai fa àká. Ìwà Vai fa àká. vai aláàbò. Tọ́jú ìwà ti ìwà rẹ̀ wípé tọ́jú ọ̀hán ìwọ̀n náà tó lóore lé lọ́wọ́ sọ̀rọ̀ náà. बिना वजू का अंदर लेंगे हर वक्त कपड़ा का हर के दाल के दाल का कपड़ा पूरी जो है दूध से दूध और से पूरी जो कौड़ी लिखा खाने का पाकिस्तान जिससे और ये खाने वो हवा मुझा लेगा ग्रास आश कुने जात का मजा के पूछता है ये को के कपड़ा लो वाओ है ये मौजूद ऐसा será. Anda tudo bom. Um socorrado para levar o caminho. Vai como ali. Vai como ali. Aí o violão de Lu, o meu cavalo com a o Lu. Vai ficar por ali, tá? Aí o ar, ele,

وخاف عين الله ثم بكم ربكم وخاف عين الله ويثمن وخاف عين الله ويثمن هو يعلم والد لأنه ما كان يعمل بالقرآن ولكن القرآن يشيشه أصول القرآن يتوقع ومنكم ومنكم ومنكم ومن تعلم القرآن وعلمه ẹtú darí ìyẹn ló yẹ tó sẹ́kù kọ́án tó máa wò ojú kù. ẹ̀lẹ́ lóde ẹ̀lẹ́ nígbà kọ́lá rẹ̀ yẹn tó wọ́n fún ìmọ̀ òye náà wọ́n ní lára ṣùgbọ́n ìyẹn bẹ ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní lọ sọ. ṣètò bá tàbí fún wọn ó ní kéde fún àwọn. من عاد لي وليا فقد عبدته بحربه lọ́wọ́ ní tó bá bọ́ ọ̀rẹ́ ẹni kan jà tó bá mú ọ̀rẹ́ ẹni kan ló mú lọ́ta èmi ló kéde ogun fóun èmi ló fẹ́ bá jà yẹn àdìsí sọ́kẹ̀. Torí pé tó ń hapọ̀ra ọ̀gbọ́n ní wàá ṣiṣẹ́ tó tó ojú tó sàbí tó sàbí tó wọ́n yóò lọ wọ́n yóò lọ sí ẹ súnà tó wọ́n pè lẹ́wọ́ àwọn ìgbà fúnra wò á ah, fẹ́ kó pè lẹ́wọ́ àwọn Yorùbá afá ni òbí púpọ̀ ṣùgbọ́n gbọ́dọ̀ máa kó àwọn Yorùbá. ọmọ wọn ní ìlú ìyá wọn ní ìlà ìṣù ká àwọn ọjà ààrẹ so ìyẹn ní àmọ́kọ́lé àìsọ́wọlé àti àwọn àwọn àgbà wáyé ẹ̀rẹ́dẹ̀ẹ́dẹ́gbà ní ìkọ́ni ìṣòtọ́ ìwọ́sùn aláṣẹ wọn ti rí i aláṣẹ ojú ilé ọ̀yìn ìyá ọ̀gá mọ́ọ̀sì ojú ilé láwọn àpáyé láwọn ní ilé ẹ̀ tó pàtàkì tó ń àwọn èèyàn kan lábẹ́rẹ́ wọ́n yẹ káwọn lọ káwọn gbó lórí káwọn tó fẹ́ àwọn olórí náà ń dalẹ̀ fún sọ́ọ̀sì tí ò dáa tó bá yìí wọ́n. Àìlè lórí tí ò dáa tòbí yé àjọ wa sí. tó ní ìmọ̀ ìwọ́n yẹn tó ń gbogbo gbàgbé lọ́dún tó yẹ kó wọ́n ṣe lọ́dún. lórí wá ṣe tó dá àwọn àtúntò ọlọ́wọ́ tó ń lórí wá ṣe. tọ́ba ṣe nǹkan tó dáa àti tó bá ṣe àwọn ẹ̀ṣẹ̀ láwọn ṣe gbọ́dọ̀ rẹ̀ fún wa á kò máa fún wa lẹ́sọ̀. àwọn pèsè wọn á fún wa á sọ wọ́n àwọn ilé tó ń bọ́ ìdá wa ààrẹ lẹ́yìn ìpìlẹ̀pìlẹ̀ akẹ́sàgbà ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn ọ̀sẹ̀ káwọn ìyẹ̀wọ́ sá àwọn olórí wa àwọn olórí wa lẹ àwọn olórí dáadáa wọ́n tún ṣe gbogbo méje ẹ̀yà mẹ́ta ha wọ́n ti pín ìlú pẹ̀lú ìlú wa wọ́n ti tẹ̀sí mọ̀ pé ìgbàgbọ́ ṣùgbà. Àkọlù ṣe àtàkùn. Ayat yang buruk itu Allah Demi hal Allah Demi hajar Asal Pasal Yang Alam Kesok Yang Yang Buruk Walau Walau قال رواه أبو داود وهو حديث حسن بعض عن ابن عباس وعن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم قال البركة مع أكابركم عن ابن عباس رضي الله تعالى عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال البركة مع أكابركم وهو حديث صحيح مشهور مشهور حديث èso gbajúmọ̀ dáadáa ni àlùbáwọ̀ tó máa kàrílìkò ìṣàwọ̀ àlà àlùsẹ̀ àtúọ̀lọ́lá tó gbajúmọ̀ lórí àwọn àwọn akẹ́kọ̀ọ́ àwọn àtẹ̀síkì àfi ìmọ̀ṣẹ̀ ìwọ̀kan lu ọ̀rọ̀ ẹ̀kọ́ fẹ́ràn. البركة مع مع كبيركم النبي صلى الله عليه وسلم في البركة من الله مع ذلك الفوصل وعبارة بالإمام الشيخ سليمان الخيري حفظه الله أصلي قادر بالإمام الذي يجب الإمام يكبر إما كبير أو كبير ní ẹlẹ́kẹ̀ẹ́ àgbàlagbà ní ọjọ́ orí máa lè éèlì pẹ̀lú mà. àwọn kẹ̀bí ló fìlẹ̀ éèlì ìró pẹ̀lú àbúrò àgbàlagbà ní ìmà ó kí ọjọ́ orí fàwọ́ máa àlàkàbọ̀ àwọn ìjáde ẹ̀rí ni ó àkàbọ̀ ìgbà ọmọdé ló ń láti mọ̀ tó ń bẹ ilé ọkọ rẹ̀ ó ṣe déédéé máa wà láti fi wọ́n wà ní. Àyùmáwò Áfíríkà Áfíríkà Áfíríkà Àlùfàkàlù Bíkà bíkà bíkà mọ́ mọ́kà sọ̀rọ̀ yíyà sọ̀tọ̀ tó kù. àgbàfà ṣe kò bá àwọn akẹ́kọ̀ọ́ lọ. Ó ti ṣe ìlú tó ti yẹ ìṣẹ̀lẹ̀ ti jà pa tó ti yẹ Yorùbá ti jà pa tó ti yẹ ìṣẹ̀lẹ̀ ti jà صار رمضان في عشرين سنة من سنة والله أعلم Jadi jangan kita cuma kedua orang atau kedua orang nak. Ini ṣé kò fẹ́ lọ sí ìyá nígbà tó wà kó sí oríṣi àlá bàbá yẹn ṣùgbọ́n àwọn tí ṣé kò fẹ́ lọ sí ìyá sọ ẹ máa fi àwọn rere ètò yìí pọ̀ tẹ́bà ká mọ̀ tó fata wá ṣé kò fẹ́ lọ sí ìyá ẹgbẹ́ ìdáàbò tó rẹ̀ ṣé àfáyẹ̀ ló sì kọ àwọn kìnnìún àbí ẹnìkan bá wọn kọ́ àwọn aláwọ̀ náà ni ìgbọ̀nyẹ́ ṣe pọ̀. alimọ́mù náà wà ní ọ̀sẹ̀ lọ ìwọ sọ fún ìdí ẹ̀ tó wà bẹ́ẹ̀. náà wà ní ọ̀sẹ̀ ìdí ẹ̀ tó wà bẹ́ẹ̀. àyíká ìmọ̀tò pẹ̀lú ìrọ̀lẹ́ náà wá rí ìmọ̀ náà wá rí lásán tó bá pé gbogbo áfíríkà yìí àti àti ìlú yóò rí àbọ̀dù ìmọ̀ náà wá rí nìkan ìmọ̀ rẹ̀ nìkan tí wọ́n á fi tàwọn àpò àpò jáde láàbí ẹ̀kọ́ ọ̀pọ̀ rẹ̀. Wọ́n tún ṣe ń Àwọn ìlú ọgbà ọ̀dọ́ ọmọ ọmọ ìlú tó tó tó sábà. Wọ́n lọ sábà àwọn ọkọ̀ tó ṣáà méjì àgbà yẹn. Tó Àwọn àwọn ìlú ọmọ ìlú ṣe ní pákí. Àwọn ọ̀dọ́ ti ṣe ìdáwà ṣe ní wọ́n ilé òkú sílà ìfọ̀nà ní kí ọ̀dọ́ ti ọ̀dọ́

ìlú náà lọ. Àwọn ṣéèkì ọ̀sán àkùtàwà yìí ṣètò orí àlùbọ́sọ̀ àkùtàwà yìí ṣéèkì àlùbọ́sọ̀ àlàbáyé àwọn àkáàbí wa lọ́dẹ àwọn àkáàbí wa. Àwọn tí wọ́n ní ìgbà tó tó yẹ tó wọn náà àkáàbí wa. أبو الإسلام الشيخ سمير وحيد الدوري توتو أو شيخ حسان تبقى أكامل الأكامل من علم أو شيخ قصيري الصحيبي شيخ الصحيبي ọjọ́ orí tí wọ́n ti di táwọn ṣe ń sọ ìmọ̀ lọ kéèké tóbi ètò àwọn في القطاع لا أكثر مسلمة بالعرب ليه؟ يوم أتحدث أطلع الشيء من الأكاد الشيخ عبد السلام الشورعي من الأكاد فعلى المدين تكمل رمضان جاء رجوع تكمل ذلك àwọn ìgbà àpamọ́ ló ti pé tóbi bàbá wọn bẹ láyé àwọn ìgbà bàbá wọn bẹ láyé tó wọ́n rà kálù bàbá ẹ̀ ṣe ìgbàlódà wọ́n ní níta ọ̀rọ̀ mi ṣe. ẹ̀dùn òkú ìdájọ́ báà mi bẹ láyé ni báà mi bẹ lọ sọ kéwàá sí i wọ́n máa ń tọ́ ọ̀rọ̀ sọ. ẹ ẹ ọ̀nà fún wọ́n máa ń jọ sọ pé nígbà bá ọ̀bẹ láyé ẹ̀kọ́ ńlá ń bẹ nínú òtítì ọba ẹ̀kọ́ kan wà á máa ṣàpá. Ṣé kàwé wà lọ́kọ́ yìí bẹ́ẹ̀ ní káàdì ọmọ ọ̀pọ̀ yìí? Ìlà káàdì ṣé kàwé wà lọ́kọ́ yìí ṣé Mùhàmmad bin Hadi Al-Mudkhali bẹ́ẹ̀ ní káàdì. Fáwọn yìí ni yára ọjọ́ olùkú òtún àwọn ará yìí máa ń jẹ́ lọ́dọ̀ ọ̀yẹ̀ká ìṣèlú ìgbéyàwó ṣọ̀wọ́n kan wọ́n ṣàlàyé sí kọ́lá rẹ̀. Wọ́n yọ ṣé Sùlùmọ́ lẹ̀, wọ́n yọ ṣé Ọ̀hún Bàhárí lẹ̀, wọ́n yọ ṣé sọ yìí bàbá ọlọ́wọ́ lẹ̀. Àwọn ni bàbá tó mú ṣé sọ̀rí, ṣé kàbọ̀ ṣe, ṣé òbí ìlàjà lè ọ̀ṣẹ́ mọ̀kúlọ̀, sílẹ̀ẹ̀sì àwọn ọmọ bíríkì mẹtọlọ́ọ̀lì tí ó bá yẹ fún aláàbòsí nìyí. aláàbòsí. ẹbí ṣe náà wọ ẹyẹ ló ṣe ṣe ẹ wọn kó kárí ẹ ẹyìn tí kàtà ń sọ yìí bí láti àbí àìmọ̀ àá. Bàbá olùkọ́ fi ẹ̀fọ́ wọn, wọ́n ti ṣe wọ́n ti ṣe ìgbà àgbẹ̀ lẹ́sẹ̀, wọ́n ti ṣe ní ọdún yóò padà kí mọ́ lọ jù sọ kí mọ́ jẹ́ kí sọ jẹ́ ní ìsọ́bì tí ó là pé àmì bára àmì ìkan mo ti sọ bá nǹkan bẹ ṣá gbogbo ọmọ òun yẹn kí ẹ bá kó àwọn fọ́ làwọn ọmọ rẹ̀ wọ́n yẹn àpàdà ẹ má ṣe àwọn fọ́ làwọn ọmọ rẹ̀ wọ́n tó dábẹ́ jà abẹ́ abẹ́ afẹ́ alẹ́kùnrin abẹ́ káàkiri sọ yẹn ó ti fáwọn ayé ní yàrá yìí tó bá fáwọn ọmọ tó sọ yà fún àkàwá náà ó ní kí kàtà lọ sọ orí ní ìwòlà mẹ́rin àti lọ́wọ́. Ó wá wọ́n tó wà káwọn àfọ àtọ́rọ́. Ẹgbẹ́ mi sọ fún bàbá. Ẹgbẹ́ ẹ̀sọ́ fúlé ìwà náà ní kàlà ọ̀pá ìlọ. Apá àti wá ní wọn. Àwọn fún mi àti tẹ̀sán wọn tẹ̀sán fún mi àti tẹ̀sán. Àwọn ara kọ́nà nínú àti jàrá àti kíkà. Kí á fara ẹ̀ àbígbọ́ àáfà àfà tó bí yé aṣọ àwọn ọlọ́tọ̀ ṣe kì í ṣe ìjà àwọn ọ̀dà ayé ẹ̀kú ọ̀hánàmà ìbú ìbú tó ní wọ́n sára kan méjì lọ wọ́n sì lè fi bàbá rẹ̀ wọ́n gba ìwọ́dọ̀ rẹ̀ àbígbọ́ àkàwọn ọmọ lọ àbígbọ́ yìí àwọn báyìí kan fẹ́ẹ́ àwọn alára wò ní ẹni tó ṣe wọ́n tó bá gbá wọn ayé ẹgbẹ́ ló pọ̀ wọ́n lè ní ìṣòro bẹ́ẹ̀ wọ́n ṣàlá sábà pọ́ sára láì wọ́n mú fọ́ wọ́n mú èdè ìtura wọ́n máa mú ìsìnbá tó yẹ kí èdè ìṣòro wọ́n fọ́ ẹ̀rí lè ẹ̀rí lè ẹ̀rí táwọn ilé ibẹ̀ náà nìyẹn láti fi ká bá ti kàn ó títà bàbá kì í. Ọlọ́run ta. Bàbá mi ní àlùbáwọ̀ tó wà káàkiri pẹ̀lú káwọn ọ̀rọ̀ sínú àwọn apá. Ẹgbẹ́ bá mi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní ọ̀sán ọ̀rẹ́ pé kò bójú tó káwọn àpáwà wa ẹ̀wọ́ wà nílẹ̀ káwọn náà máa sọ pé ìlú tó yé òwe tí mo fẹ́ lọ yé pé afẹ́ṣe dáwọ́ kan wo ìdọ̀pẹ́ sára kò Staat selber nachkommen. Gut hat es auch, echt. Das ist aber lang geworden. Aber so, das ist so sehr so lang gewesen. So war leid, àwọn afáyẹn tó tó wọ́n jọ àwọn àgbẹ̀lẹ̀ Macam sebanyak banyak kerja. Kurangnya dalam pulau yang diwalau jaga. Macam ni sih, mesti guna, guna. Ah, kalau sudah, jangan sudah dari pagi ni dia. Masih ada dia orang awal itu masih tu buku buku tu buku tu buku. Mau apa awal? Eh, mau fáwọn àlejò rẹ̀ lọ́mọ fáwọn ará ẹgbẹ́ náà ní ìgbẹ́ dáadáa tó wọ́n ti dé ta kó o ṣe kí ni ilé alẹ́ ilé kankan mọ́ lọ. àbúrò náà fi àti lọ wọ́n ìmọ̀ àwọn sọ ìpín ẹ̀ torí pé ọmọ wà bẹ́ẹ̀ tó kà ń bá lọ sọ́kọ̀ọ́ àbúrò náà fi ìlànà selection bẹ́ẹ̀ shekajawa shi afirka ba mu shekajawa sai dai wata shi afirka ba shekajawa ne wani ki wasu abin da su fi so ìmúṣẹ ṣíkàjáwà sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn asọ lọ́rọ̀ pé àwọn afẹ́ kí àwọn náà sì sọ̀rọ̀ tó bá àwọn ọmọ ilé tó. wàdà sọ àwọn tó náà kò sọ sẹ́ni ní àwọn tó náà kò sọ. Sọ èyí tó náà kò sọ. Sọ̀rọ̀ yẹn ti ká sọ wọ́n ní àfàṣẹ ẹ̀fọ́ rẹ̀ ẹ̀ sọ àwọn ṣe ń gbà ní kẹsàn-án. Àtúnṣe rọ́pù ní lára àwọn ọ̀sán. Mo tún tún ọ̀rẹ́ sọ. Tó wá kà wọ́n bọ́lọ̀ lọ́sì wà sọ pẹ̀lú bàtà wà fà ikú gbà ọ̀gbọ́n sì wà sọ yà wà nìkú àwùká nìkú àwùká ìpínlẹ̀ tó wà sọ yà wà. wọ́n kò dà tó káwọn tó kì í mọ̀ sọ̀rọ̀ káwọn sọ̀rọ̀ láwọn ló sọ̀rọ̀ pé kò dà káwọn sọ̀rọ̀ káwọn sí káwọn sọ̀rọ̀. sẹ́ni kaba àwọn ọmọ nílá ẹ̀yẹ àwọn ọ̀gá àfààní àníyàn ọ̀dà ọlọ́run ọ̀gbọ́n àníyàn ọ̀dọ́ ti lò àwọn ọmọ nínú ẹ̀dọ́ ni àwọn ìkọ̀ ìyẹn kò yẹ ká kò yẹ ká ọ̀sọ̀ ọ̀la ṣùgbọ́n àwọn tí wọ́n ní program wọ́n fẹ́ sí ìlà sọ ó tó àwọn final program ká Báwo ni ṣe sọ̀rọ̀ ẹ̀ afọ́dọ̀ kan wá fún mi lọ́nà? Pé kò ṣe ìdílọ́dọ̀ ọ̀dọ̀ yá ti máa ń wá fún àwọn ẹwà tó tu àìsẹ̀ tó tu àìsẹ̀ lẹ́kọ̀ọ́ sí màá yẹ. Afọ́dọ̀ ìgbà bá àti sáyẹ̀dọ̀ ìjù rẹ̀. Ìgbà bá wà sí sáyẹ̀dọ̀ ìjù rẹ̀ wọ́n àti ìgbà tó ń sọ̀ báwo ni sọ̀rọ̀ ọ̀dọ̀ àwọn sọ̀rọ̀. Àbúrò máa sọ̀rọ̀ sọ̀rọ̀ nípa tí àfa àwọn àǹkáyì. Ìgbà bá wù mí, ó wù mí kí n kà tẹ̀lé rí ẹ tí mo kọ́ tó kí n rí ìfẹ́ rẹ̀ sọ̀rọ̀. ẹ̀gbá sọ̀rọ̀ rẹ̀ ọwọ́ akọ́tàwọ̀ sọ̀rọ̀. akọ́rọ̀ mo lẹ́nu ní ìtọ́jú ìdáfẹ́. yòókì ṣe báyọ̀ lọ́wọ́ àpá tó lé yòókì ní àìdí àtọ́lá àwọn ohun.

àmọ́ wà á sí ìgbóni kí ni àmọ́ ẹ ti máa máa sọ ní ti kú sí mọ́. mọ́mọ́ yóò ṣe mọ́nà máa ma já àmọ́ sábàyà. Ìyẹn ò jí láì jẹ́ máa wà. Àlùbárò kájú máa ká bíi kù. Ìṣẹ̀lẹ̀ ìgbàfẹ́ láyé wọn ọ̀sán ọ̀sán wọn ọ̀rọ̀ àyọ̀ sẹ́lẹ̀ lẹ́yìn ogun kọ́ìmà táwọn mùsùlùmí bá àwọn Yẹhudi jà lójú ogun yẹn àwọn Yẹhudi kan ibi táwọn mùsùlùmí ti ń sà sọ́dún kò tó ti ń yẹjọ́ ọ̀rọ̀ lórí àti parí ìjà lóde ọ̀ àwọn wá wọ́n wọ́n àtàkì wọn fámìlì mùsùlùmí kan àwọn apàwọn èèyàn wọn àwọn fámìlì mùsùlùmí wọn pa ẹ̀ wọ́n ti gbàgbé ìpá ànábì ní ọ̀rẹ́bà sọ̀rọ̀ wọ́n ọ̀rọ̀ ìlọ́pọ̀ níjọ náà ọmọdé kan bẹ láàrin àwọn àgbàlagbà ṣùgbọ́n níma àgbàlagbà yìí náà bẹ́ẹ̀ níma àwọn adọ́dọ́ àdánù sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀tẹ́lẹ̀ ọmọdé yẹn ló wá sọ pé òun fẹ́ sọ̀rọ̀ alágbó ní kápì kápì ṣe káwọn àgbàlagbà tó yẹ o ṣe kan sọ̀rọ̀ àwọn àgbàlagbà lè jẹ wáyé ṣe kan sọ̀rọ̀ ọmọ ẹ̀ kó sọ̀rọ̀ bàbá bàbá tó bàbá ẹ̀ máa ń wa bàbá máa ń léṣe ìlera sáà ẹni mọ̀ jù lọ nínú bá wọn bí o bàbá jọ wa lọ sí ìta fẹ́ lọ ìlú gbọ́ wọn èmi náà bẹ̀ kí n kárí gbọ́ ọ̀rọ̀ ah, bàbá èmi náà á lè wọ́n gbọ́ ọ̀hìn ọ̀rọ̀ bí ká experience that bàbá yẹn máa ń gbọ́ experience that máa ń gbọ́ àgbọ̀ pẹ̀lú ma ẹ̀sìn díẹ̀ tó lọ́rọ̀ ọmọ hàndù ẹ̀ dáa ẹ̀gbọ́n mi. mo ti rí àgbà kọ́ ọ̀rọ̀ báyìí. ìgbà náà àwọn tó ti ṣẹlẹ̀ nígbà nígbà àtúmọ̀ ọ̀tọ̀ àtúmọ̀ àtúmọ̀ ọ̀tọ̀ pàṣẹ kéré wà yìí kọ́ àwọn kí bàbá tó lè gbogbo ọ̀dá fún ìgbà kí bàbá lè rẹ̀ ṣáàbùdá ọ̀pọ̀ àjọ àwọn ọmọ rẹ̀ ìfún ìgbà ìgbà ṣíbà tí ọ́pṣọ̀n fún àwọn ọmọ wa ẹgbẹ̀ tó bá máṣáàlá ọlọ́wà lọ́wọ́ ẹ̀rọ táà máṣáàlá rọ́ọ̀lù tẹ̀lé máṣáàlá bàbá ò ní pé ṣùgbọ́n mo fẹ́ sọ ìfà tó wá láti ṣùgbọ́n tapọ̀ jẹ́ mọ́ wọ́n bàbá wọ́n lè wọ́n lè yẹ pé kí ẹ mọ̀ wọ́n sọ bàbá wà wáyé. ọlọ́pàá ọlọ́pàá ẹni jẹ́ ká fi àgbàlagbà ní owó ìyá bẹ́ẹ̀. grandpa wa wá táwa lónìí kí ọlọ́pàá ṣẹlẹ̀ ọmọ ní káwọn ọ̀sán ọmọ sọ̀rọ̀ náà sọ̀rọ̀ náà bàbá bá sọ̀ wá máa ṣàlá gbogbo àwọn tó ti sọ̀rọ̀ fúráàsì yẹn pépé àwọn náà lé ọgbọ́n lórí òun tó wá mọ́ ẹ bí ó ṣùgbà fún bàbá dá bàbá kẹ ẹ pẹ́ o kẹ ẹ pẹ́ bá ábírí wọ́n á sọ̀rọ̀ yẹn nílé ààrẹ ìbọn ìbọn balẹ̀ á mo kéré padà mo kéré dání mo mọ kẹ́kọ̀ọ́ àgbà báyìí. grandpa wa ni olórí gbogbo ìbọ̀ ìyọ́ ní ara wa lónìí ṣùgbọ́n wọn yóò wọ́n yóò wá ti wá ní pọ́kẹ̀tì ọ̀dọ́ náà wá àwọn kan ní olórí èyí ni wọ́n lọ pé gbogbo àwọn èèyàn yẹn wọ́n lọ pé fún àwọn slide seven eight years old years old nígbà yìí máa lọ gbogbo wọn rárá jù tí wọ́n bá fẹ́ yẹn yọ̀rọ̀ yẹn ìjọba àtọwọ́ ní àwọn yóò ti bọ́ ẹ̀ka màmá òun lẹ́nu wọ́n mọ̀ gbọ́ àwọn òwe àwọn òwe lẹ́gbẹ́ tí wọ́n àwọn àgbàlagbà yóò sọ pé bàbá mọlẹ́sí tí wọ́n wù ìyẹn wá. òwe jẹ́ ìpayọ̀ àwọn pé àwọn tí mo bí nǹkan lọ́dún bàbá àdúgbò ìwé àdúgbò wù ìṣèlú àwọn àgbàlagbà ọ̀dọ́ làwọn táwọn sọ yóò. so ẹ mọ sọ pé màgbà wa ti kí ni òun pàápàá jùlọ tágbàlagbà yẹn bá jẹ́ àgbàlagbà tó lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó sì kú kiri máa. sọ̀rọ̀lẹ̀ ní alìbárakátú ma a àtàrí náà àdísó sọ̀fẹ̀ rọ́fún tọmọrọ ní ìlà ọ́sọ́t المستقر وقال صحيح على شرط مسلم نعم حضر وعن عبد الله بن عمر رضي الله عنه يبلغ به النبي صلى الله عليه وسلم قال ليس منا من يرحم كبيرنا ويعرف حق كبيرنا نعم قلت فإذا ليس الأمة من يجل كبيرنا ويرحم صغيرنا ويرزق لعالمنا قلت إذا ليس منا من لم يرحم صغيرنا ويجل كبيرنا قلت إلينا ليس منا من لم يرحم صغيرنا ويرزق شرف كبيرنا قلت إلي ويرزق حق كبيرنا ọ̀pá wọn jọra wọn ni ẹ̀ kápẹ́kọ̀ ìpapọ̀ lẹ́sẹ̀ náà ká parí ìdìbò ṣọ́ọ̀rọ̀ tààlà afọ̀lọ́ tó bá wọn ámúrí ọjọ́ lọ́wọ́ tààlà ánú húmà jábọ̀lù orí nàbí àtọ́nà lọ́wọ́ wárí ọ̀sẹ̀ afọ̀lọ́ tó bá wọn ámúrí tààlà ní mọ́rọ̀ yẹwà jábọ̀lù orí nàbí àbẹ̀lẹ̀ mọ́rọ̀ yẹwà ṣọlá bẹ̀ fáìlì bẹ̀rẹ̀ ọlọ́wọ́ tààlà kọ́ra ó ní lẹ́sọ̀ nínú àmì sọ pé ìṣara wa ìṣara wa mùsùlùmí màlàmíyàwó hàn sọ bí rọ́là àgbàlagbà tí kì í bá ṣàánú ọmọ bí wa wàyà yóò ká ọkẹ́ bìbí náà bẹ́ẹ̀ náà ní ọmọdé tí ó mọ ìwọ àgbàlagbà ní wa ọ̀rọ̀ hakim ọ̀kọ́lá sọ̀hìn ọ̀nà ṣẹ́ẹ̀tì mọ́sí. Ìlànà ìgbàlá ìgbàlá ìgbàlá sọ̀rọ̀. رضي تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال وعلى أصحابك من النبي صلى الله عليه وسلم صحيح ليس من أمتي يسحر على أمتي من لم يجل كبيرا أنت باب صحفني أبلا براوة ويرفع صغيرا أتنتي الشام ومديوة ويعرف لعالمنا تيوسي مو إيوه olùmọ̀ọ́nì wà fún anábì ní kì رواه أحمد وسند حسن والطوراني والحاكم لأنه قال ليس منا وعن وصية بن أسقع أتواصل مع أسقع قال قال رسول الله صلى الله عليه وسلم والشيلة محمد صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا يساوى أنتي باشا ومديوة ويجيب لك صغيرنا فيه بمرا بنباوة رواه الطبراني من رواية ابن شهاب عن واصلة ولم يسمع منه الصحيح صحيح غيره ولي عن أمر من الشهاب عن أبيه عن جده رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا نبي ليس فينا من لم يرحم صغيرا ìbá ṣàánú ọmọdé wa wàyá ní ṣàánú àkìlì nínà tí ó sì máa bí ìṣirí àgbàlagbà wa fún ìrọ̀wá wo fẹ́ níbi ọ̀gbọ́n ìlànà òkọ́lá wàyá àrí àpọ̀tẹ̀lẹ̀ ìrọ̀kẹ̀lẹ̀ nínà wáyé ilẹ̀ bàbá tí ó ti sọ ìyàbùdá sọ ìwé táwọn ti sọ pé tí ó sì mọ ìwọ àgbàlagbà àárín wọn gbogbo àdéhìí ẹ̀ pátápátá كعين ويقول لك الصعيد حصل الصعيد ولد بفعله gbogbo ní establish yẹ wípé àwọn ọmọ ní àárín wa àbí àwọn àgbàlagbà àárín wa ọmọ ṣàná ọmọdé àti wa bẹ́ẹ̀ náà pé àwọn ọmọdé àárín wa ọmọ ṣàánú àbúrò ọmọ ṣàpọ́nlé àwọn àgbàlagbà àárín wa. àgbàlagbà máa ṣàánú ọmọdé ọmọdé ń mọ bá àgbàlagbà yìí àgbàlagbà ọgbọ́dọ̀ fún ìjà àgbà rẹ̀ tó fi mọ rẹ ọmọdé lẹ lẹ́yìn wá àmọ́ fi àgbàlagbà rẹ ọmọdé ẹni àìlọ́ àwọn ọmọ ìgbàlódé ọmọdé yìí mùsùlùmí ó ti dábàá láti ọgbọ́dọ̀ fún àgbàlagbà yẹn kó fi ọmọ fi àgbàlagbà yìí wọ́n tó ní àwọn ọmọdé ilé ẹ máa ṣìkẹ́ wọn ẹ máa ṣàánú wọn. àwọn àgbàlagbà wọ́n gbọ́dọ̀ máa kó àwọn ọmọdé wa tòjú sí fún ọ nìyẹn. àwọn ọmọdé wà fún àkọlé àwọn àgbàlagbà ọmọ sàpẹ́lá àgbàlagbà. ṣùgbọ́n àwùjọ wa ni kọ́kẹ́ ilé ìyẹn wà àwọn àgbàlagbà ò sàn án lọ wọlé àwọn ọmọdé náà pẹ̀lẹ́ ìrọ̀lá. lórí dáa tó wọ́n mú ariwo ọ̀sán wọ́n máa ń ṣe bára sí ilẹ̀ yíba kéèkì ni ọ̀pọ̀lọpọ̀ ṣe lé ìwọ́dé ṣe lé padà. tuntun àwọn ọ̀rọ̀ àlọ́ òbá tó àlọ́ ọ̀wọ́lé ìṣúná káwọn wọlé lọ́wọ́ sí ní ọmọ fún wọlé. àgbàlagbà wọn sọ àwọn ọmọdé làwọn wọlé wọlé láwùjọ àgbàlagbà wọn ṣe àwọn ọmọdé àwọn olóògbé wọlé ṣùgbọ́n àwọn ọmọdé wọn náà ṣe kọ́ wọn àti ìṣe wípé ìbẹ́yẹ náà ṣe ẹ máa kọ́ ayé ẹ àwọn ṣe náà máa ń ẹ máa ń ṣe àwọn ọmọdé. ṣùgbọ́n àwọn ọmọdé ha rẹ̀ kò tí bàbá fẹ́ lọ́wọ́ àwọn àtàjẹ́ mùsùlùmí tọ̀rọ̀ ilé ìwé ni pé agbára rẹ̀ ó sàánú ọ sàánú ọ àwọn òfin tó wáyé káṣí tó lé àwọn ọmọ ìṣàwọn ilé. àmọ̀ fún àwọn àgbáyé ọ̀gbọ̀n ọ̀sẹ̀ náà ni onísọ́lá ti pé kò ní ìlú oṣù tó gbà ọmọ yẹn ẹ̀mọ́tọ́lọ́ rẹ̀ wọ́n kà mí o ọmọ bá bá kiri ha kódà káwọn tó bá gba ilé wọn sàkó wa àwọn akọ̀rọ̀ náà lé mùsùlùmí onísọ́lá mùsùlùmí tó pé ìfẹ́ àmì ìdíkàwọn rẹ̀ fẹ́ àwọn kan. pásítọ̀lì wọn fi ìwé àlùbáríkà tó pọ̀ mi ká máa rẹ̀ pé ká máa wà. mo máa ní sílẹ̀ wípé àlùbáríkà yẹn wọn ó wà bẹ́ẹ̀ pé ó máa ń fún iṣẹ́ ẹ̀dá wà nínú ọ̀pọ̀lọpọ̀. ẹ lọ wò dáadáa àdókò tó wá ń pèsè sẹ́sìn tó máa rẹ̀ pé ká máa gbà lára lójú kan tí ṣe ẹ̀dá lọ ká máa lára ewu dáwà ní ṣe wọn. ìgbọ̀rọ̀ yẹn tọ́ àwọn ọmọdé tó bẹ́ẹ̀ ní pé ìfẹ́ yẹn bá tẹ̀lé lẹ́sẹ̀ ní òun ẹ̀yìn ó gbà. ṣé wàá ní ìṣẹ̀lẹ̀ tuntun kọ́ ọmọ yàtọ̀ yàtọ̀ àwọn àwọn àgbà. ẹ̀yìn náà kọ́ àwọn mọ́tà àwọn kan náà wà ló kọ́ yàkàyàkà ta ìyẹn náà lọ́wọ́ èèyàn tó bá dọ̀jọ́ wájú owó yàkàyàkà ọ̀tọ̀ náà. Gbàgbọ́ náà

àwọn ọmọdé tó ń lè Yorùbá ṣé òun ọ̀sán bàbá ní kéwì alẹ́ bàbá ní kéwì alẹ́ ti kí wọ́n tẹ bá ní ṣé òun kan kéré à ọlọ́run pààyàn ní bá kú àwọn mùsùlùmí ìlú àwọn bẹ̀rẹ̀ láìpẹ́ ọ̀rọ̀ láti ní àmẹ́gbà Muhammad ọ̀sán ọ̀sán ọ̀tí tààsù ọ̀pàlà tààsù tó ní agbára dè máa kó wọn lówó. lọ́wọ́ àyàwó tí ó dábàá sọ́dọ̀ àwọn àwọn ọmọ ẹgbẹ́ sọ́dọ̀ àwọn àwọn. káwọn mú bẹ́ẹ̀ àwọn fọ́ra ẹgbẹ́ ẹ̀yọ́ ẹ̀yẹ. sẹ́yìn gbogbo ẹgbà ẹgbẹ́ tó fà ìkábalẹ̀ gbogbo ìkábalẹ̀ gẹ́. wọ́n yóò ṣe ní sí àwọn ọ̀rẹ́ ẹ̀yọ́ ẹ̀yẹ́ ẹ̀yọ́ ìdákẹ́ ẹ̀yọ́ ìdákẹ́ ẹ̀yọ́ ọba kò ṣàánú wa kò ká máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ìmọ̀ràn agbára yà gbàlagbà fún ọmọ yọ̀ fún sọ̀rọ̀ yà gbà máa wà lágbà máa fún wa lọ. wọ́n náà tẹ̀lé wọlé bíyà ẹ̀ náà yọ̀ sí bíjà ọmọ rẹ̀ ẹ̀ ń sá bàbá abúlé ayé ẹ̀ náà àwọn abúlé ayé ga kọ̀ndẹ́ wọ bíjà wa. bàbá yìí bẹ bàbá gẹ́gẹ́ ga bàbá ọ̀rí ọ̀rí bíjà sọ wọ́n ti tẹ̀gẹ̀ lẹ́gẹ̀ẹ́ ọ̀rọ̀ yẹn ò ní ká lọ́sọ́ yẹn ti gbé egbú. yàtọ̀ láàrin ká bú yà àti kẹ́yìn lókè yìí o kéèyàn pé yẹn má ké bí ẹ̀ fúnra sí hà yàtọ̀ láàrin méjì. tàbá bú yà ká ètò òògùn bí tọ́lọ́dún náà ló bá lọ́wọ́ yìí lọ́wọ́ sí o. àwọn ọgbẹ́ àmà pẹ́ẹ́lì bú yẹn o tọ́lọ́wọ́ bá wọn bú o ètò tẹ́lẹ̀ wúyẹ̀ wúyẹ̀ tó àwọn ilé yìí mú kí bẹ́ ní ìsìnà sí à èbú lélẹ̀ ṣùgbọ́n nà sí àrẹ ká ṣe nà sí àrẹ ká ṣe ẹ ṣe nà sí àwọn ọmọ ah! ọlọ́wà kẹ ṣẹ́gun bá rọ̀ṣùn náà á ṣẹ́gun bá tó mọ̀ nà sí àṣẹ kìí wà tó ábùdàdà ìrẹ̀lẹ̀ ìfọlọ́kùn yẹn lórí iná yẹn ní àfihàn wọ́n sì mọ̀ sí rọ́dùn fún yẹn ó sì mọ̀ sàdá àwọn ìfọ̀sẹ̀ rọ́dùn ìfọlọ́ máa ti fi ojú rẹ̀ ọ̀nà tó sọ yẹn òrí bẹ́ẹ̀ òrí bá ti tù hijaz wọ́n ṣe bídà tó mọ̀ nkárọ̀ pé gbogbo wọn tábà tó kò ní ìkú wọ́n da wọn mọ́yà pé bídà tó mọ̀ nkárọ̀ tó ẹgbẹ́ tó ọmọ yẹn káṣí mi wá zara ẹ dídá ni mo kára àwọn ọmọ dídá wọn ṣe rọdùn ṣe kàn báyìí rọdùn jẹmí wọn kọ tíra wọn kọkọ kí ṣe kàn báyìí kí wọn dáadáa ìgbìyànjú kan wọ ẹgbẹ ah wọn kàn débi gbọ mi débi gbọ mi pé ẹ sọlá mi tíra yìí pé àwọn ará ìjà ìjà ló ń kára là ń ṣe nígbà tí wọn káwọn ẹ̀rẹ́ yẹn kú ah, ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ torí torí torí. ẹ máa ń yẹ wá. Sheikh Al-Albani àgbọn kankan wá Sheikh Al-Albani wá lọ hajj wọ́n fẹ́ tí òun lẹ́yìn ṣẹ́gun báàgì ṣẹ́gun báàgì wá káwọ́ mẹ́rin akáwọ́ báyà lẹ́yìn rùkú ṣé àbábá àtàwọn ọmọ ìlú pa kílódé ìkáwọ́ yà rẹ̀ Sheikh Al-Albani wọ́n yóò pé ẹ́ bùbáàgì káwọ́ mọ́yà ìwé wà lọ́wọ́ sílẹ̀ ẹ̀ lọ́wọ́ ẹ̀yìn mùbáṣì mùsítẹ́yì àfọ́ àlákáwọ́ lọ́yẹ̀ bàwá lórí bàwá káwọ́ lẹ̀ lọ. màá yà màá yà tẹ̀lé òbíọ̀ yẹn mọ́lẹ̀ màá ṣe tẹ̀ fún ìdè. òbíọ̀ yẹn náà fi ẹ̀ òbíọ̀ yẹn lórí pọ̀lẹ̀. ṣé pọ́nlẹ́mù wà ní ìdíbò mọ̀ yẹn mi ò gbọ́ yé ní ìdíbò bá ṣe máa yà kàwọ́ máa yà ìmọ̀ bẹ ọlọ́pàá wa pé bàbá bá ẹ̀ tó ká sì mọ̀ sí àbáwọn olùkọ́ àwọn olùkọ́ àwọn kámọ́ fún bẹ́ẹ̀ tó tèmi náà kámọ́ fún àwọn ká sì mọ̀ sí àbáwọn pẹ̀lú àwọn tó ń tó yẹ ká pọ́n àwọn wa lé káwọn àgbàlagbà náà tó máa sọ fún àwọn ọmọdé káwọn afá náà máa sọ fún àwọn tó wọn sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته الله